òótú ti yá náà nìyẹn eré gbogbo tọrọ tẹsẹ̀ tẹdẹ tẹfẹ̀ ìyẹn lórí mic ni ìbà lọ́wọ́ lọ́rọ̀ ọba mi Èdùmàrè ọba tó sọ wá lọ láti àná tó tún máa padà wá bí láyé àtàláfíà Ọlọ́run ọba mi tí ọjẹ ká dolódì lẹ́yìn ara wa tó dẹjẹ agbọbi síra wa adúgbò lọ́wọ́ rí Ọlọ́run Elédùmarè ọpẹ́ ló yẹ kẹrù dání òye kébùsùn rẹ kótó ètò yẹn tó wà ìbàdàn ní ìkànnì aláṣẹlá afẹ́yẹwò no three point three fm agbègbè ògúnbẹ adéla fi kalẹ̀ sí náà ti ń ṣe bí ọlọ́ba ìbẹ̀rẹ̀ dúró tó pọ́sẹ̀ bẹ́ẹ̀ gírí pẹ́sẹ̀ náà ti ń dán ọgbà rẹ̀ tó wà àwa náà kúkú kọ́ ọlọ́run ọba mi èdùmarè ni o torúkú ọlọ́run ọba mi èdùmarè òun ló gbàdé wúrà lẹ́ẹ̀kànnì aláṣẹlá lórí òun ní ká máa jọba gbogbo wọn tó ní mi the sport ambassador. fúnra mi gan mo fọkànbalẹ̀ ń gbádùn eré ìdárayá pẹ̀lú Mr. lẹ́gbẹ̀gbẹ́. lẹ́gbẹ̀gbẹ́ is always dàbà yìí ọlọ́run bá ti dé sáyé ẹ̀dá ó dé fáínálì nìyẹn o kúrò ń bẹ̀jẹ̀ káyé orí mi ọlọ́run òṣè tá ti fóun tọ̀hún o ìwọ ṣàmá ti sáré kọjá kádàrá nítorí bí kò bá ṣe polúwa kọ́lé náà ẹ ráwọn àtàwọn tó fi dórí ITC West lásán làwọn ń ṣe lórí iṣẹ́ ó yá gara bíi lọ kó o kó owó bọ̀ ó di woro sí woro bó ṣe ń lọ nìyẹn kò ṣe dúró wọ̀ lápá bí àṣà lè fọ́ fẹ́ o ò dẹ̀ lè dádì ẹ ó tún do ní gbẹ̀gígbẹ̀gì àtúnjọ kóra wa nìyẹn torí bọ́jọ́ bá yọ àlàkárí ayé àlàkalẹ̀ báyìí ní tòṣùmarè àfi òní wọjà kí gbọ́njúmọ́ rè àti ìlú àti dé ìgbà tá padà dé ìgboro túnde wà ládé òòyẹ kàdé kó lórí kí bàtà kó lẹ́sẹ̀ ẹ̀ ń torí gbọ́kọ̀sọ́fẹ́ ìgbé ọmọ ológo ti wà ọ̀lẹ́ ẹ̀ darapọ̀ mọ́ mi lórí ìkànnì Facebook àgídìgbò eighty eight point seven ọ̀fẹ́ bẹ́ẹ̀ ṣé wá ń wò ó ẹ máa bá wá fìfẹ́ sí ẹ̀. ẹ jẹ́ kíra wa bọ́nà bírámìdì ẹ̀ka àsán ló ń jẹ́ bẹ́ẹ̀ nídìí faransé ìròyìn eré ìdárayá tí ò ní wọ́n ní wá pé ṣùgbọ́n tàbí gangan nínú ìròyìn eré ìdárayá ní yàjóyàjó àfòní àgbàdo nì orí mo bọ́ yàtọ̀ sí báyìsíkà sójà yàtọ̀ sí báńsà jagunjagun yàtọ̀ sọlọ́dẹ ìsàlẹ̀ inú ayé la yé gbé inú ayé lọ́rẹ́ ìdárayá wà gbàkọ́ jáde bí báyìsì àkó gbèsè tí kì í ṣe bọ́ọ̀lù ẹgbẹ̀ẹ̀gbẹ̀ ọ̀nà gídìgbò eighty eight point seven fm ìlú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ ibẹ̀ gángan la ti ń dún sí i létí kódà bẹ́ẹ̀ bá dọ́fíìsì gómìnà ìkànnì tí wọ́n máa gbọ́ rèé ìṣọ́ọ̀kì o ìṣọ́gbẹ̀tù ìkànnì àkọ́kọ́ lórí àtẹ tábìlì ẹ̀yin onímọ̀rúwá ọlọ́kọ̀ ọlọ́kadà àtẹ̀yìn tìlẹ̀ èpo yóò sókè làlálá ẹnu kọ́ tètè bọ̀lẹ̀ kọ́ ojúra lọ ní gbòòrò ayé ni ẹ má ṣẹ́jú sọ̀rọ̀ èrò mọ bí wọ́n lọ òye lórúkọ tí máníjà mi tó gara tán oríyọmí àmzá àwíkókó wà àwíkókó in general ọ̀gá kọ́mọ́sẹ́ one billion transformer tó tanná fún àwọn boys kánóbì fún gbogbo ọmọ ìgboro ayé ò ní padà tẹ̀mí ẹ ẹgbẹ́gbẹ̀rún èjì ẹrú kò kọ́ni lágbára bíi lórúkọ ọ̀tún ètò yìí Bọ́lá Adédèjì the sportmaster ọ̀hìn yọdínwẹ̀ ìmọ̀tẹ́ ọkọ̀ gáyẹ́lò. òòyá lọ́sàn-án tòlè ó máa ga dátùá ó máa gbé tọ́lẹ́jì ó máa gọ́ńbọ́ọ̀kì ó túmọ̀ sí gbàgbọ́ tìyẹ́ bẹ́ẹ̀ Adéọlá Mọ́tádé lórúkọ tèmi ń jẹ́ o àròlé ayọ̀ pírísẹ́ńtà Mr. Lẹ́gbẹ̀gbẹ̀ àlẹ́ mi èèyàn kan bíi population China èmi gángan lọ́mọ gbọ́mọ̀gbọ̀tán èmi gángan lọ́mọ gòmọ́gàn jùlọ pa mi àlẹ́ mi gángan làárẹ̀ ilé ìgbìmọ̀ sọfẹ́rẹ́ ìdárayá ìspọ́nsánà president kì í ṣàfẹnujẹ́ o ọba oríkì sani adé gángan ló sọ èsì máa lọ díjú lórí dírọ́là láìfu àyà ń bẹ lókè ẹ̀yin ọba bẹ́sọ̀ là ń bí abẹ́ ìbọn ni ká ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ọ́tì báyìí lẹ́rẹ̀ òwe yọ ọ̀pọ̀ ló ní pálántó kí òjò pálámi ọkà yọ làlà ó yẹ kẹ́ ẹ mọ̀ pé bá aago mẹ́jọ àárọ̀ bá ilé rókè ibi la ti ń ṣe bẹ́ẹ̀ tá à ń fa àpèrè tẹ̀dí adẹ̀ ń jáwọn èèyàn tán gbogbo ń tábà wí tábà sọ lágbèrè ìdárayá ẹ bá ń wí fún wọn pé àgbàgbàgìdò mi ṣe tán tí ó gbàgbé o agbọ̀gìrìwó ṣe bẹ́ẹ̀ tí ó tún gbàjà kadì ìdé èdè tí mo dé sí yín lọ́rùn láàárọ̀ tòní mo tún ti kó dé mo kó dé gbọ̀ngbọ̀n gúdú mo tún ti kó dé mo kó dé gbọ̀ngbọ̀n gúdù ẹ̀jẹ̀ mọ́ jálulẹ̀ pì bí ẹ̀ bá fọ̀kọ̀ lórúkọ gbogbo àwọn tá a ṣiṣẹ́ kalẹ̀ tí ó tún fi gbéra tẹ́jálá ń gbá rogodo rígídí ṣẹnu

àwọn èèyàn mọ̀ ń klòmàjẹ̀ àwọn ti chopinche ó gbóòórùn rẹ̀ tí títóbi dórí Mongolia lórúkọ olóòtú ètò yìí Ẹniọlá Àfọlábí ah, Big Sam ni monitoring spirit tá a jọ ṣiṣẹ́ papọ̀ òun àti yẹ òun àta òun àti Ọláyẹmí lórúkọ gbogbo àwọn èèyàn yìí òmòfin kì í yín pa ẹ̀kú ilé o ó yá ilẹ̀kùn sí ilẹ̀kùn já ilẹ̀kùn tá a bá kan yẹ kẹ́ mọ̀ pé nìkan ò ní í ṣí ẹ bá wí fún wọn kọ́ mọ̀ fi wéra wọn kò jọra wọn sáàkó mi rèé tí ò ṣe fi wé bàtà yàn ẹ bá wí fún wọn kọ́ mọ̀ wulẹ̀ bá wọn fajígbọ́nà kú wérin mọ́ ẹni pàjá ń sáré aláàtí gbọ́ ẹ̀yin náà lẹ́tún sọ pé ṣì ń sáré ta ni o ti mọ̀ pé pọ̀nrí lásùgbọ́ ajá kankan ní òlérí ẹṣin lẹ́sẹ̀ still rìmẹ́ẹ́nì mẹ́lòmẹ́ǹkùlàlà ọ̀bádàrè ọ̀làdọ̀ṣù ń gángan lórúkọ tí mò ń jẹ́ ọba gbogbo wọn kì í mọ̀ ọ́n ṣeré bọ̀bẹ́ sanwó àbí the lord of sport akíbọ́lá akítúndé ti wà pẹ̀lú mi títí tó fi dórí kẹ́hìndé ọláníyì bá a bá ti débi tá a ti ṣàtúpalẹ̀ kò tiẹ̀ nílò pa tiẹ̀ ń ṣe é wípé ní ọba ní adá.